Akọ̀tún ètò Alfik fìdí náà ni ètò tí ó máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí pẹ̀lú Ọládùnní Bello. Wàláhù lẹ́dí láìláha ìláhù الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in amin a ń kí ẹ̀yin olùgbọ́ wa wípé àdìjọ́ kó jímọ̀ àdìjọ́ káàbọ̀ sórí ọ̀tún ìtòyí ètò àti àkòyàn lè fi kò fi dín ọ̀làdùnníbi ló lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ sheikh ayakumọ̀lọ́ ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́n kọ́ jẹ́ ká rí pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn islam kọ́lọ́n kọ́ tí wọ́n bá a pẹ̀lú yín inṣàlá lórí gbogbo àwọn àlámọ̀rí yín inṣàlá ìbéèrè àkọ́kọ́ tí wọ́n kọ́ máa fi ṣíde ó náà ni ìbéèrè tó wà ń bí ǹjẹ́ tí èèyàn bá ń ṣe adkaru sabah tá a máa ń ṣe lẹ́yìn sọ́látù subh lọ́wọ́ ní ilé ẹni lẹ́yìn tí èèyàn ti mọ́ṣáláṣí dé tí oorun wá gbèèyàn lọ ṣé èèyàn lè wọ́n ní pé bá a ti ṣe wà ní oṣù tó jẹ́ pé ó jẹ́ oṣù tó gbẹ̀yìn nínú oṣù ojú ọ̀ràn báyìí ǹjẹ́ ẹni tí yóò pa ẹran iléyá tó ti wá gbàgbé tó sì jẹ́ pé ó ti wá mú kúrò bóyá èékánná àbí irun ní ara rẹ̀ lásìkò yìí ó sì ti gbàgbé ǹjẹ́ ìtanràn kankan bẹ́ fún un àbí tó wá pa iléyá ṣe iléyá rẹ̀ ṣé ó ní àlàáfíà ẹ̀kẹta ẹni tó ṣe àlùwàlá lọ́wọ́ ẹni tó ń ṣe àlùwàlà lọ́wọ́ tó wá jẹ́ pé ọba débi kí ọ yọnu ẹ̀ ọ wá yọ ẹnu ẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì nígbà tó wá dórí ẹlẹ́ẹ̀kẹta ó fi omi sẹ́nu bákan náà láti yọnu fúngbà kẹta ṣùgbọ́n omi tí ń bẹ lẹ́nu rẹ̀ kò tí ì tú èyí tó wá ṣẹ́kù nínú omi tó fi yọ ẹnu iná ló fi fín imú rẹ̀ báyìí kó tó di pé ó tu omi sílẹ̀ ó túmọ̀ sí pé ó ti fín mọ́ta àkọ́kọ́ nínú mẹ́ta tí yóò fi mọ́ so ọwọ́ àti wá tu omi sílẹ̀ tán kó tó di àbí kò tí ì tu omi sílẹ̀ tán tó fi fímú láwùkọ́ lẹ́yìn tó fímú àwùkọ́ tó wá tu omi sílẹ̀ ó tó wá ẹsẹ̀ fi mú oúnjẹ rẹ̀ ní ẹ̀ẹ̀mejì yòókù wípé ǹjẹ́ bó ṣe ń ṣàlùwà láwọn ó ní àlàáfíà àbí kọ́mọ̀ bá lọ bá mọ́ kọ́ máa kú fẹ̀ kan yọnu tán lẹ́ẹ̀mẹ́ta kó tó di yọ bẹ̀rẹ̀ sí ni máa ṣe ti imú náà ni ẹ̀jẹ̀ ńdàdó bá rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أنا تنسى أذكار الصباح lórí pé ń ṣe lọ iná lórun gbé lọ tó bá tají ṣe yóò tẹ̀síwájú ni àbí yóò tún bẹ̀rẹ̀ tó bá ti mọ ibi tó ń ṣe dé àti ibi tó ti dúró tó orun ti gbé lọ náà ni ó ti tẹ̀síwájú bí àpèjúwe wọn ní ká sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní ìgbà ọgọ́rùn-ún lójúmọ́ ó dá ọ lójú pé o ti ṣe ọgbọ̀n kó tó di pé oorun dé mọ́tò bá tají padà àádọ́rin ló kù tó ṣe àmọ́ máa ń ṣe èméjì sógun mọ́ṣẹ́ ní àbọ́gbọ̀n ogun lọ́dájú hmm. wàá tẹ̀síwájú láti bẹ̀yẹn òbúkátà kò tuntun bẹ̀rẹ̀ àmọ́ bó bá tuntun bẹ̀rẹ̀ kì í pọ̀ jù lópin ìgbà tó bá ṣe pé irú gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir bani àbí subhanallahi wa bihamdihi tìrúpàdé tànàbì sallallahu alaihi fi hàn yín pé káwé nígbà ọgọ́rùn-ún àgbà ẹnìkan ò ní gbà tó ru ládàtà gbà àfẹn tó bá wíru rẹ̀ wí jù bẹ́ẹ̀ lọ hmm. wí jù bẹ́ẹ̀ lọ láì jẹ́ pé o fi ààlà sí iye tó fi kùn hmm. yóò sì máa bẹ lábẹ́ súnnànà. wọ́n ní gẹ́gẹ́ bí oṣù tá a wà nínú rẹ̀ nísìnyí oṣù dhul òní ni ọjọ́ kejì nínú oṣù dhul òní ni ọjọ́ kejì nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ti ìbẹ̀rẹ̀ oṣù yìí gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa ìsìn Islam ti ṣe sọ. So wọ́n ní àwọn ọjọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ ayé òun náà la wà yìí ó bẹ̀rẹ̀ látànà yóò parí ní ọjọ́ ọdún léyà nínú àwọn ọjọ́ yìí ní ọjọ́ àárọ̀fà àti ọjọ́ ọdún àwọn àdìsí tó wá lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣàfihàn pé ọjọ́ tó ga jù lọ́dọ̀ Allah òun náà lọ́jọ́ àárọ̀fà omi ìtọ́ka sí pé ọjọ́ ọdún léyà ni nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí làwọn ọjọ́ méjèèjì wá wọn ní ẹgbà wọrọ látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma omi wa látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọn nàbí sallallahu alayhi wa sallam sọ pé kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó ṣe pé Allahu nífẹ̀ẹ́ sí kásìṣe olóore nínú rẹ̀ tí sì máa ń sàyàn ládàá tó tẹ̀wọ̀n jù ju èyí tá nínú àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá torí rẹ̀ ẹ máa ṣe tasbih lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe tahmid lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe tẹkbíir lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ àwa àpapọ̀ gbogbo ẹ̀jọ sórí subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar ó yẹ kí gbogbo mùsùlùmí ó máa wí gbólóhùn yìí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àsìkò olóore ńlá tá a wà yìí àwọn tí olóore gbogbo eléyìí tí a mọ̀ tí ẹ̀sìn islam tọ́ka sí fún wa ká gbìyànjú láti jẹ́ pàwọn náà kópa nínú wọn ọ̀sọ̀lẹ́wàtì tọ̀ràn àyàn tẹ́lẹ̀ náà kò gbọ́dọ̀ tẹ̀tì lójoojúmọ́ ó tún wá jẹ́ káwọn náfìlà rẹ̀ kó tún kún ó sì jẹ́ni tó ṣe pé òun ṣe sàrà bákan náà tó bá lè ṣe siyam ní àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí yàtọ̀ sí ọjọ́ tọdún eléyìí tó jẹ́ ìwọ̀ lórí wa pé ká ṣe siyam nínú ẹ̀ bákan náà ní tó bá lè lọ sí hajj àsìkò hajj náà la wáyé tó bá láǹfààní àti lọ sí umra ò lè lọ sí umra kó o máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kó máa kọ ìbàjẹ́ fún wọn hmm. kó máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kó máa yé wọn yéké kó o sì jẹ́ni tó jẹ́ pé ó máa fòdodo báwọn èèyàn ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn máa gba àdìpèlé ládá lórí ẹ̀ so àwọn ọjọ́ tá a wà nínú rẹ̀ yí báyìí anabi sallallahu alayhi sallam sọ nínú hadithi ummi salama radiyallahu anha alayhi tí imam muslim tó gbé jáde ó ní ní ìgbà tí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wà àkọ́kọ́ nínú oṣù dhul hijja ìta wà nínú rẹ̀ yìí tó bá ti bẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó bá gbèrò láti palẹ̀ yá kò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ìkànnà irun tàbí awọ ara rẹ̀ máa wò ẹnikẹ́ni tó bá gbèrò láti palẹ̀ yá ó gbèrò láti pa kìí ṣe dandan kó ti ní ní tí ó palẹ̀ ràn ó gbèrò láti pa kìí ṣe dandan kó ti lówó tí ó fi ran tí ó fi palẹ̀ yá àmọ́ ti wà nínú èròǹgbà rẹ̀ pé palẹ̀ yá gé ìkànnà mọ́ irun tàbí nǹkan kan nínú ara rẹ̀ eléyìí jẹ́ tẹni tó wà nílé yàtọ̀ sẹ́ni tó wà lórí hajj torí pé ẹni tó lọ sí hajj àbí umra ní ìgbà tí àwọn bá fi gbé al-ihram afẹ́ pé káwọn ti gé ìkànnà wọn kan fárun abẹ́ abíyá kan dín irun mú wọn kù lọ́nà tó ṣe pé kò ní jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé ihram tẹ́nu wọn á máa bùkátà láti mú nǹkan kan nínú ìkànnà awọ tàbí irun tó wà lára wọn. tọ́ àwọn ẹni tó wà ní hajj yẹn táwọn bá fi lè lọ́ọ́ dàn wò lásìkò tí wọ́n wà nínú pé wọ́n wà ní ipò ẹni tó ti gbé ihram tí wọ́n á gé kaná irun tàbí nǹkan kan nínú awọ ara wọn so àwọn dáràn wípé wọn ò ṣe ìtaràn ṣùgbọ́n ẹni tí ó paléyà tán ní kòun náà gbọ́dọ̀ mú nǹkan kan nínú ìkaná irun tàbí awọ ara rẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ wípé látàrí ìgbàgbé òun mú nǹkan kan bẹ̀ àbí lámàá mà ṣe ó mú nǹkan kan bẹ̀ kò sí ìtanràn kankan tí ṣẹ̀rí alákalẹ̀ pé ṣe nítorí eléyìí ju pé kẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Allahu lọ. ìwọ tó wá màmá tó màmá ṣe bẹ́ẹ̀ ó dájú pé ọ̀dájú burúkú aláìlẹ́kọ̀ọ́ ni ọ. Hmm. torí pé lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá ṣe òfin kan gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa pa òfin yẹn mà ní. Hmm. wọn kì í gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé yọ́ tàpá sí nítorí tọ́ba ayé gan bá ṣòfin hmm. ẹ pé tíyẹn bá láyà tó bá fi lè dá òfin kọjá yóò fi mú kásá ìyà hmm. báwo wá ni tó bá pé òfin ti Allah ìlèyàn máa ma takò so ó túmọ̀ sí pé o ti ṣe ojú dá púpọ̀ jù hmm. àìlẹ́kọ̀ọ́ rẹ̀ ó lé kéńká hmm. so kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣoríire. akramakumullah ẹni tó bá ti wá gé ìkànnà àbógérun yóò tọrọ àforíjìn kò sí wàhálà mẹ́ẹ̀ wọ́n ní báwo láti máa yọnu fímú nínú àlùwàlà oríṣi ọ̀nà méjì ló wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa àkọ́kọ́ òun náà ní pé kẹ́ ẹ ti kọ́kọ́ bomi sẹ́nu kẹ́ ẹ yọ ẹnu yín ó láti yọnu kò bùkátà kíkẹ́ fi ọmọ ká kẹ́ ẹ fi gbo ẹnu gbo eyín yín kẹ́ ẹ kàn dá omi sẹ́nu kẹ́ ẹ gbó sùkùsùkù kẹ́ tú dànù ẹ sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà náà lẹ́wọ̀ á fa omi símú ẹ wàá fẹ́ jáde omi tó wà mímu yín ẹ fẹ́ jáde bíi ìṣesí ẹni tó fẹ́ fọkùn tá a mú ìka ìfábẹ́láwa àti tàtà ń pako tá a gbé lórí imú wa tá a fi fẹ́ omi tó wà nù mú wa jáde eléyìí jẹ́ oríṣi ọ̀nà kan a yọnu lọ́tọ̀ a fa omi sí mú fẹ́ jáde lọ́tọ̀ oríṣi ọ̀nà kejì òun náà ni pé ẹ̀kúnwọ́ omi tá a bù tọwọ́ kàn inú rẹ̀ láti yọ ẹnu wa inú rẹ̀ náà láti ti mú ntá fà sí mu wa tá a fẹ̀ dànù hmm. ó túmọ̀ sí pé níbi toríṣi ìtàlákọ̀ọ́kọ́ ẹ̀kúnwọ́ ọwọ́ mẹ́fà ńlá lò fún yíyọnu àti fífa omi sí imú fẹ̀dànù mẹ́ta fún tẹnu lọ́tọ̀ọ̀tọ̀ mẹ́ta fún tìmú lọ́tọ̀ọ̀tọ̀ so ṣùgbọ́n ti oríṣi kejì yìí ẹ̀kúnwọ́ ọwọ́ mẹ́ta péré lálò fún yíyọ ẹnu àti fífa omi símú ó bu omi sí ọwọ́ rẹ̀ wàá fà nínú rẹ̀ sí ẹnu rẹ̀ láti fi yọnu èyí tó kù ní ọwọ́ rẹ̀ wàá gbé lọ sí imú rẹ wàá fà kó tó di pọ̀ fẹ̀ dànù àṣepé ẹ̀mẹ́ta péré iná ló bomi fún ẹnu àti imú rẹ lápapọ̀ tó eléyìí sì ń bẹ ìtọ́ pọ̀ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tí máa ṣe wàyí o fa omi símú fẹ̀ dànù kì í ṣe pé fọwọ́ fi ra omi kọ́ wá fi ra mú rẹ̀ torí pé omi ọkàn kọ́ bọ́nú omi ọmọ kátàrin àti tìfábẹ́là yọ wá fi kọ̀ọ̀kan lọ ihò mú kọ̀ọ̀kan tó bá ti ṣe báyìí yóò rò pé òun ti fa omi símú eré ló ń ṣe o ṣàlùwàlà o wọ́n ní kó fa omi símú nínú àdéhìí kan anabi sallallahu alayhi wa sallam ni wa balik fil istinshaq illa an takuna sa'ima fa omi símú rẹ dáadáa àyàfi tó bá ṣe fún ṣe sùyàm wàá fà símú dáadáa àdéhìí kan tiẹ̀ ṣàlàyé ó ní tá a bá ti sùn àṣetọ́ ni máa ń sùn nínú tí Allah tí máa fi ti àṣetọ́ nìyẹn dànù kúrò nímú wa òun lomi tá a bá fà sí mu nígbà tá a ṣàlùwàlà á ah, ìwà mùsùlùmí kú oríire ìwà mùsùlùmí tó ń mójútó ẹ̀sìn yàtọ̀ sí wọ ó ti ṣe sọ láti tójó hmm. subhanallah ẹlòmíì láti ọdún ìtúnu Ramadan tó lọ ló ti ṣe sọlá ti kàn àwọn eléyìí ń ṣe mùsùlùmí o mm-hmm. ẹni tó bá pé dákúrekú ni máa ń ṣe sọlá mm-hmm. èyí sì jẹun ní dákúrekú tó ń ti bí nàìjíríà ṣe le tó yìí <laughs> àbẹ́ rí nǹkan mẹ́ so ọ̀hán ní mùsùlùmí ni mùsùlùmí rò mm. ah, eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ah, zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábìnú tá a fi mọ mú ìpè lọlọkan ọjọ́ kejì ẹ lọkọ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ mi sẹrífà àti abusalam látòkè wọdé ìwé mọ̀fọ̀. béèrè yín o màmá. béèrè mi fẹ́ béèrè pé ọkùnrin táwà tọwọ́ pé máa pẹran tí ọ̀wà sówó níyàwó wa ní ọ̀dà nígbà tí òfòwò mi lówó ara lórí àwọn ọmọ kí wọ́n mọ̀ lọ mọ̀ wa ń o ìlágbára àti ẹran ní rà òfòwò ń sì ní ní náà bá lágbára ẹjẹ́ mi ò lọ rà tọkọ sì ní ọmọ rà rà pé ọkọ ń lóni ládàá àbíyàwó béèrè ni. ó ń bẹ nínú àwọn àjọsìn tó so pé ẹni tí ó bá ṣe ó ń bùkátà kọjá pé lówó tí ó fi rà islam ò sì bẹ̀ wá káti torí pé a fẹ́ paléyà ká jẹran gbé gẹ́gẹ́ bí o ti ṣe gbà ká ta tẹ́tẹ́ lẹ́ran hmm. so islam ò sì gbà kéèyàn wá lọ jẹ gbèsè kó tọrùn bọ gbèsè eré ìtàn máa ń tọrùn bọ tó bá ń ṣàjọyọ̀ hmm. wọ́n á jẹ́ kí wọ́n máa lé ọ̀ka lẹ́yìn léyà hmm. rárá àmọ́ tí wọ́n bá mọ̀ dájú pé owó kan ń bẹ tó ń fojú sùn yóò tẹ̀ ń lọ́wọ́ insha allah ṣùgbọ́n lẹ́yìn iléyà and òun nípinnu pé tóun bá ti rí owó yẹn lòun fi sanwó owó tóun bá yá láti rẹran iléyà eléyàn kò burúkọ yáwó láti rà irú tí ẹ wá sì béèrè yẹn ọkọ máa ń pẹran lọ́dọọdún kò lágbára rẹ̀ lọ́dún yìí kò sí nǹkan tó burú mbẹ̀ hmm. èèyàn ń yọ zakati gan lọ́dọọdún hmm. ọdún mi dé so nǹkan rẹ̀ ọlọ́dédé hmm. òǹkà bùkátà kún fún zakat hmm. yọ gbà lọ́dọ̀ ẹ̀ tí ọba fún hmm. so ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ kan ṣẹlẹ̀ yóò bá ní yóò lọ bẹ́ẹ̀ sílẹ̀ ọ̀bẹ bí ò sílẹ̀ fi sókè so so gbogbo eléyìí wọn irú àtà lọ lásán ni so mo lágbáyé lọ́dún yìí lágbáyé lọ́dún yìí bí ti ṣẹlẹ̀ láyé nù so ọkọ ò lágbára rẹ̀ ó sì ní òun nítorùn bọ́ sọ̀lọ̀ kan tí wọ́n á lọ kó bọ̀ alhamdulillah ìyàwó wa lòun lówó káṣíìrí ọmọ bàá tú sáráyé tó ẹ̀jẹ̀ ara káwọn ọmọ tó mọ̀ lọ máa wo wòkúwò ìwòkúwò nítorí pé bàbá tí wọn pẹ́ràn so ìyàwó náà rí sọ ṣùgbọ́n ẹ̀sìn lélẹ́yìí kì í ṣàṣà kì í ṣe pé tá a máa dá sàṣì kọ́lọ́n dákun mọ́ yọ wá lẹ́gbẹ́ ẹgbẹ́ kílẹ̀ wà tẹ́lẹ̀ so ẹ̀sìn la fẹ́ ṣe so ìwọ ìyàwó tó lówó yẹn ìwọ pẹ̀ràn léyà fúnra rẹ̀ so nítorí pé ọba wọ náà wí ìgbà tọkọ rẹ ń pa náà kò sẹ́ni tó ní kí wọ́n náà má pa hmm. kódà àwọn ọmọ yín tó ti ní táwọn náà lè pa kò sẹ́ni tó ní káwọn náà má pa bíi ká pẹrun ogún ká pọgbọ̀n ká pọgọ́rùn lé kan kò sí tó burú bẹ́ẹ̀ so nítorí tí eléyìí wọ́n pa tiẹ̀ ni àsìkò tọkọ rẹ náà bá tún lówó tí wọ́n pa wọ́n náà tún pa tiẹ̀ hmm. kì í ṣe pé wọ́n á máa fa fanfa láàrin pé ẹran tèmi ti tọkọ lọ tọkọ òtó tèmi eléyìí kò ní ìdí ẹ̀ tó rẹ́sìn làwọn ń ṣe hmm. so ẹ̀yin ẹ̀ ra kẹ́yìn ọ pa so tó bá sì pa ilé yín náà ní gbogbo yín náà lẹ́jọ́ jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé àkànṣe ètò pàtàkì tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà tí a kò ní ẹ̀kú ọdún yóò tún wáyé lọ́sẹ̀ yìí inshallah ní ọjọ́ kejì ọdún léyà ti ejira calendar fourteen forty three ah inshallah ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi táwọn sí fẹ́ǹsì ààfin ṣọ̀wọ́n nílùú ògbómọ̀ṣọ́ òun náà ni yóò ti wáyé níjọ́ kejì iléyà báadà sọ̀látùlẹ̀ asr òun náà ni yóò ṣe bẹ́ẹ̀ yóò wáyé inshallah báadà sọ̀látùlẹ̀ asr òun ni yóò wáyé àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí ó gbọ́ ìbéèrè àti dáhùn yóò máa jẹ́ èyí tí ó wáyé ń bẹ bákan náà ohun tí yóò sì tún máa jẹ́ ìgbéyẹ̀wò ń bẹ òun náà ni ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ṣẹ̀ríà Islam àti àwọn nǹkan míì tó òun náà ni wọ́n bá aláǹfààní àti sọ̀rọ̀ lórí Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ bákan náà bí a bá ṣe ń rí oríṣiríṣi ìbéèrè tí ọmọ wa bá wa tí a sì máa fi dáhùn sí àwọn ẹ̀bùn awúnilórí òun náà ń bẹ ń kalẹ̀ láti kí a máa ṣàlàyé wá sákànnà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro yóò wáyé ní ọ̀la òde ọ̀la òde ni yóò wáyé inshallah ní almadina center pápá ẹ̀ eh, ní pápá abẹ́dẹ̀ lógbọ́nṣọ́ almadina center pápá abẹ́dẹ̀ lógbọ́nṣọ́ ó náà ní hudan wa bushro yóò ti wáyé ní ọ̀la òde inshallah ah, ohun tí ó mọ̀ jẹ́ gbígbéyẹ̀wò náà ní ipò tí ó yẹ kí mùsùlùmí wà lásìkò fìtínà ipò tó yẹ kí mùsùlùmí ó wà lásìkò fìtínà Sheikh Dr. Sharafudeen Gbadebo Raji tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ dá alẹ́kọ̀ọ́ lọ́la òde ni o ká fi sọ́kàn àwa tí a bá ń gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ aláàyò ìṣeré ní rọrùn fún wa zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ó kọ yín. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi orúkọ mi ni Dáúdà Adéníran láti Abẹ́òkúta àti àwọn olùmọ̀ wa ọlọ́jà rí wọn pẹ́ pẹ̀lú dáadáa lójú ẹ̀sìn Islam. Allahumma àmín. ẹ̀yọ́ ìbéèrè tèmi ni pé tí ọba tó lẹ́yìn mọ́ tá à ń ṣe sọ̀láàtì tí ọba gbàgbé láti kí fátíà lórí rákà kan nínú táǹkì yẹn ìyàwó gbàgbé láti yé fátíà látara àgbàgbé ẹ̀jọ̀ ṣé rákà yẹn ṣé ọmọ atúmú wá ni àbí kò ní ìdí pé ọ̀tún tó rákà yẹn kí nínú ọmọ atúmú yẹn sàlámù bẹ́ẹ̀. الحمد لله من حديث عبادة بن الصامت رضي الله عنه النبي صلى الله عليه وآله وسلم أني لعلكم تقرؤون خلف إمامكم قالوا هدا يا رسول الله قال لا تفعلوا إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها النبي صلى الله عليه وسلم أبدي وليري لن يا صبا فما كاكيو لين لمامو ولا منصوري كي wọ́n lè gbọ́dọ̀ tún dáwọ́ mọ́ ọ àyàfi fatiha nìkan torí kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ò kí fatiha eléyìí ló mú kí àwọn olùmọ̀ẹ̀sìn tí ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n jù wọ́n sọ pé àti ìmáàmù àti ìmáàmù tó tò lẹ́yìn ẹ̀ àtẹni tí ń dá sọláàtì ṣe tó lórí tẹlẹ́mù kálukú wọn pátá ìlọ́gbọ́dọ̀ kí fatiha kí gbogbo rákà ò tó jẹ́ pọ́ lálàáfíà àyàfi tó bá pé gbàtẹ́yìn dé sí. Si ìmáàmù ti rùkú ọ̀ àbí ń lọ rùkú lẹ́dẹ́ ẹ̀yin náà bá rùkú ọ̀ lẹ́yìn tẹ́ bá ṣe allahu akbar ti ìbẹ̀rẹ̀ sọ̀lẹ́ allahu akbar ti rùkú ọ̀ àìké fati àyín níbẹ̀ yẹn kò sí nǹkan kan tó kó bá sọ̀lá tì yín láàyè sọ̀lá tì yín lálàáfíà nítorí hadith abi bakra radiyallahu anhu ó ní mo dé mo bá pàànàbí sallallahu alaihi wasallam ti rùkú ọ̀ á sojú kòkòrò kíráka yẹn ọmọ bọ̀ ọmọ ńlọ́wọ́ mo bá fi rùkú lẹ́yìn lémi nìkan só láì séèyàn kálẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yìn ìgbà tí mo tún wá rí kí mo rùkú tán mo á rìn lọ sí sáfù níbi tí sáfù tán sí bàtà wọn parí sọlẹ ànábì sallallahu alaihi wasallam tá ń ṣe bẹ́ẹ̀ mo bá lé mi ní o zadakallahu hirsan wala ta'ud Allahu ó ṣe àlékún ojú kòkòrò àti ìyànjú àti sìn yóò ṣe fún ọ àmọ́ ìwọ ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn olùmọ nígbà tí o ti sọ fún pé kó tún rákà yẹn ṣe ó túmọ̀ sí pé ẹni tó bá dé nírú àsìkò bẹ́ẹ̀ òun wọ́n ti mú kíké fatia kúrò fóun lórí rákà yẹn mo ti wá wà pẹ̀lú ìmáàmù ti pẹ́ àyè gbà mí láti ké fatia mọ́kọ̀ láti ké àbí gbàgbé mú mi má ké tí ìmáàmù bá ti sálámà wà á tún rákà yẹn mú wa. ẹ lọ́kọ̀ yín o. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. aláwọ̀ sọ̀rọ̀ àbáfẹ́ sọ̀rọ̀ wa. àmín. Naam, àwọn ìbéèrè tèmi ni pé. Ó kọ yín àwọn ìbéèrè tí ń pèsè. Ó kọ mẹ́nu Abdulrasaq Báyọ̀dé. Láti wo? Láti ilé ìdìbò. Ìbéèrè yín o. Ìbéèrè mi ni pé ẹ̀yìn ní ọjọ́ àràfá wọ́n lọ́dọ̀ ká máa ṣe fáwọn. Hmm. Ọjọ́ náà wá bẹ́sẹ̀ ọjọ́ Jímọ̀. Wọ́n ti dáná bí mi ká máa gba ayọ̀ gbà lọ́jọ́ Jímọ̀. Ọba hmm. kan sí ọba àtàmọ́ náà sí. ìbéèrè tẹ̀sí ó pàtàkì pàápàá jùlọ àràfà tọdún yìí ọjọ́ jùmọ̀à òní ọ̀jẹ̀ ní ìgbà tí ọjọ́ accept tí ó tẹ̀lé yóò jẹ́ ọjọ́ ọdún pé evenila ọjọ́ àràfà yìí anabi sallallahu alayhi wa sallam ó ní afdalu du'a du'a yawmi àràfà wa khayru ma qultuhu ana wa nabiyuna qabli la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk walahu alhamd wa huwa ala kulli shay'in qadir àdúrà tó lọ́lá jù náà làdúrà jù àràfà èyí tó wá lóore jù tẹ́mi wí ní àdúrà lọ́jọ́ àràfà yìí bẹ́ẹ̀ àwọn ànábì tó ti síwájú mi àwọn náà ṣe ládùúà lọ́jọ́ yìí wọn náà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn gbólóhùn yìí ẹ̀ dé o àti àwa àtàwọn ẹni tó wà ní àròfà lọ́jọ́ àròfà gbogbo alọ́jọ́ bá wí o lópin ìgbà tá a bá ti jẹ́ mùsùlùmí àdúrà yìí ẹ jẹ́ ká jẹ́ kó pọ̀ lẹ́nu wa ní ọjọ́ júmọ̀ àti ń bọ̀ lẹ́yìn tòní tí ó jẹjọ́ àròfà pẹ̀lú àṣẹ Allah ẹ jẹ́ ká máa wí gbólóhùn yìí lọ́pọ̀lọpọ̀ òun lọ lọ́lá jù nínú àdúrà pátápátá tó ẹ wá rí ọjọ́ àràfà yẹn ṣáájú ọjọ́ àràfà gan látànà òní títí di ọjọ́ ọdún allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd gbólóhùn yìí náà tún máa wáyé lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ hmm. à ń pè ní takbiratun mutlaqa gbogbo ìgbà tẹ́ ẹ̀ bá sá ti sin bí ẹ̀gbin hmm. tẹ́ jẹ́ pẹ́ ń sẹ̀gbin lọ́wọ́ tó hmm. ẹ̀ máa wí gbólóhùn yìí tó bá di ní àárọ̀ ọjọ́ júmọ̀ àti ń bọ̀ tọ́jẹ́jọ́ aráfà tọdún yìí tábà tí wàá parí àṣùbà hmm. takbiratun muqayyada yọ bẹ̀rẹ̀ àwọn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd tá a máa wí lẹ́yìn sí sálámà sọ̀lá òun bẹ̀rẹ̀ hmm. láti àṣùbà ọjọ́ jùmọ̀ àti ń bọ̀ hmm. àti sùyàmù ọjọ́ àrọ̀fà anábì sallallahu alaihi ń ṣe wá lójú kòkòrò ká sí nítorí pé Allahu máa ń tara rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ fún yà so nítorí ẹ̀ gbogbo aná là ń fẹ́ kí wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ fún wa hmm. so ọjọ́ Àràfà lànàbì ní ká ṣe sùyàmù rẹ̀ kò sí ìjọ́ tí ọjọ́ Àràfà ò lè jẹ́ láyé so ṣùgbọ́n nàbì sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ dá ọjọ́ júmọ́ àyà sọ́tọ̀ ṣe sùyàmù hmm. àyàfi hmm. so tí ẹ̀yin bá ṣe sùyàmù ọjọ́ júmọ̀ àti ń bọ̀ hmm. pẹ̀lú àníyàn pé ọjọ́ arọ́fà lẹ́ ń ṣe sùyàmù rẹ̀ ẹ̀ ṣẹ̀ sí má ṣe sùyàmù ọjọ́ júmọ̀ hmm. nítorí pé kìí ṣe pé ẹ̀yin fẹ́ ṣe sùyàmù rẹ̀ nítorí pé ó bàjẹ́ júmọ̀ hmm. tó bá bí léèrè kí ló dé tàbí ṣe sùyàmù lónìí ẹ̀ sọ pé kí ni òní lọ́jọ́ arọ́fà ẹ̀ ṣẹ̀ sófin ọlọ. Ah, ayakunle sheikh lábẹ́ ìbéèrè ṣé bí ẹ̀mí èlò lèèyàn lè máa wí àti pé ṣé lẹ́yìn sọ́látù súbẹ̀ nìkan ni èèyàn lè máa wí gbọ́dọ̀. ẹ dábàá ti wí lẹ́yìn àṣùbà ní ọjọ́ jùmọ̀ àti ń bọ̀ yẹn gbogbo ẹ̀yin sọ́látù ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan náà láti máa wí. so ṣùgbọ́n èyí tá a máa wí gbogbo ìgbà náà kò ń bẹ̀ hmm. tẹ̀yìn sọ́látì ló kàn hmm. so a máa wí ní gbogbo ìgbà hmm. títí tí ó fi di ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún sábà hmm. ti parí asù ó ti hmm. parí hmm. ṣùgbọ́n gbà ó láwì ẹ̀rí pé tábà ti sálámà òfin ọlọ́run sọ pé ká sọ pé astagfirullah kálukú ọ̀sọ̀ tiẹ̀ ni o astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram nínú ẹgbàá wọ̀rọ̀ ya ńlá wa aisha radiyallahu anha wọn lánàá bí kì í dánikẹ́ni sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá parí sọ̀láàtì lẹ́yìn tó bá ṣe astaghfirullah mẹ́ta hmm. allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà ni ó tó sọ̀rọ̀ hmm. ìgbà tó bá tó dépò yùn hmm. lẹ́tọ̀ wá sọ pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd bá sì máa wí lẹ́yìn ẹ̀kan lẹ́yìn sọ láti ọ̀ràn yẹn kọ̀ọ̀kan àmì ìta máa wá wí gbogbo gbà ohun ò ó sì gbọ́dọ̀ fòǹkà sí jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six. hello Konyo. yín o. báwa ni. waaleykum salaam wa rahmatulah. àbúrúkí wọn látọ̀ ọ̀rọ̀ agẹ́rẹ́ mi. ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ tí èèyàn bá wà lẹ́yìn imam tí ó ń ṣe sọ̀lá tí àwa ti àtáyá a sálámọ̀ tí ìmọ̀mù tó yẹ kó kọjú sí wájú jẹ̀mọ́ tó kó wa tó àti ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ bá ṣe ojú tó wá kan kéèyàn kọsẹ̀ kéèyàn kọsẹ̀ alákọ̀ọ́kọ́ tó wá kan kéèyàn kọsẹ̀ kejì kéèyàn wá tó fẹ́ fi alákọ̀ọ́kọ́ yẹn gbolẹ̀ nígbà òkú ẹlẹ́ẹ̀kejì ìdáwó tó wá tó padà sí alákọ̀ọ́kọ́ yẹn ojú wo ni Islam fi wò ó. Ah. ẹ o. ayé òwúrọ̀ ti lórí wọn. ìbéèrè yín. oníkàfẹ́ bíi dókítà ń ẹni tó bá jẹ́ homosexually tí àtọ́wájú àwọn àfáà tí wọ́n ń ṣe àdúrà fún tòun yẹn dáka kó wá ní fún un àlékí ìdájọ́ àwọn àfáà tí ń ṣe wúkà bẹ́ẹ̀ tí àlùfáà ti ṣe ti dé ìwọ̀n. hello uh, brother you kí ni ìbéèrè ẹ béèrè dáadáa láti bẹ̀rẹ̀. ẹni pé ẹni tó bá jẹ́ uh, homosexually ẹ ọkùnrin tí kébé obìnrin. àfáà wọn ṣàdúrà fún un tí àlùfáà ti ṣẹ́bi léwu yẹn bẹ́ẹ̀ àdìkí hmm. nìdájọ́ àwọn afá owó wà fábẹ́ ìbéèrè lẹ́kẹ̀jì ẹni tí ó ẹran léyà ọ̀rà kalẹ̀ kálíkọ̀ ọdún kù ọjọ́ mẹ́ta ní tàbí ọjọ́ mẹ́jọ ọ̀rà hmm. ẹran náà kalẹ̀ pàtó ra ó san owó ó gba rèsí ẹran náà wá kú lọ́dọ̀ ẹni tí ó ta ẹran fún tí yóò fẹ́ ẹran míì fún ní àbí yóò san obìnrin ló fi ẹran míì. alhamdulilayi ìbéèrè ẹni tó béèrè láti ọ̀rá gádà ó ní ìjẹ tí àwọn ìmáàmù bá sálámà tán ṣé wọ́n tún kọ ìpàkọ́ sí jàmáà ní àbíbá o ẹ wá nínú àwọn ahadith ètò Bukhari àti Muslim tí wọ́n gbà wá níbi tí àwọn sàhábà ti ń sàlàyé pé tánàbí sallallahu alaihi wasallam tó bá sálámà nínú sọlẹ kì í kọjú sí àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram nígbà tó bá wí débi yọ kọjú sáwọn ẹni tó tò lẹ́yìn ẹ̀ hmm. kò gbọ́dọ̀ kọ ẹ̀kẹ́ sí wọn hmm. kò gbọ́dọ̀ kọ pakọ́ sí wọn ojú ni ọkọ̀ sí wọn. Hmm. al-hafiz ibn hajar rahimahullah wọ́n ní àǹfààní pé kó kọjú sí wọn bó ṣe wá nu súnà yìí ó ní pé yóò máa jẹ́ àmì ìtẹríba àtàìjọra ẹni lójú imam nítorí gbogbo ẹni tí bá ń bẹ pẹ̀lú ẹni tá a kọ̀ pakọ́ sí. Si, àmì ńlá ni lórí pàǹgbéraga sí so nítorí ẹ ẹ kọjú sí àwọn ẹni tó tò lẹ́yìn yín ni kìí ṣẹ̀gbẹ́ lẹ́kọ̀ sí wọn kìí ṣẹ̀kẹ̀ ojú yín lẹ́kọ̀ sí wọn hmm. so eléyìí jẹba wọn á ní àwọn ń fọṣẹ níbi àlùwàlá àwọn ti fọṣẹ ọ̀tún àwọn wá ń fọ ẹsẹ̀ òsì àsìkò táwọn ń fẹsẹ̀ òsì lọ́wọ́ yìí làwọn tún fẹsẹ̀ ọ̀tún gbolẹ̀ pé bóyá ẹsẹ̀ wọn ó ẹsẹ̀ ti ya hmm. wọn fẹ́ kó máa dán so àlùwàlá lẹ̀ ń ṣe ní ìṣẹ̀mọ́ gbàgbé kéésì òkúta àgbóṣe wọn ní kẹ́ ẹ lọ wá <laughs> tẹ́ ẹ bá ti fọṣẹ ó ti tó hmm. so ẹ bùkátà kẹ́ ẹ bá fẹsẹ̀ gbolẹ̀ hmm. so ẹ wá ní tẹ́ ẹ bá ti wá fọṣẹ òsì tán sẹ́tùn padà sórí ẹsẹ̀ ọ̀tún láti sin gbogbo tẹ́ ti gbó tẹ́ ti ha dànù mbẹ kò bùkátà rẹ̀ hmm. bó ṣe wà náà ni ẹ gbé kó mbẹ torí kọ́ má dàbí ìgbà tó ṣe pé ẹ ti fọ ẹsẹ̀ ọ̀tún ẹ tún fẹsẹ̀ òsì ẹ tún wá ṣẹ̀ṣẹ̀ padà sórí ẹsẹ̀ ọ̀tún ẹlẹ́yin ìjọba ẹni tó béèrè láti Gabon ó ní tí ẹnìkan bá wà tó jẹ́ pé ó sọra rẹ̀ dobìnrin ní sísọra ẹni dorí sí mi tàtọwọ́dá tó hmm. bá pé ọkùnrin ni Allahu dá wọn á ní àṣìṣe wà nínú bó ń ṣe ríra ọ̀hún torí òun prefer kó wọn wálé ayé lóbìnrin ju kí òun wá lọ́kùnrin lọ. ẹlẹ́yìn hmm. bẹ́ẹ̀ nú àwọn ọ̀làjú ó ti eléyìí tó ṣe pé ìṣesí àwọn òyìnbó gbé wálé ayé lónìí mm-hmm. so àwọn eléyẹn ẹlòmíràn sọ pé òun ọ̀fẹ́ jọkùnrin obìnrin lòún fẹ́ jẹ́ mm-hmm. obìnrin ọ̀sọ̀ pọ̀ ọ̀fẹ́ jọbìnrin ọkùnrin lòún fẹ́ jẹ́ mm-hmm. so àwọn hospitals wà tó jẹ́ pé àwọn ọmọ bá wọn ṣerú àwọn operation báyẹn wọ́n á wá òmùnú tọkùnrin wọ́n á gbé sára ẹni tó ti jọbìnrin láti pilẹ̀ wọ́n á wá òmùnú ti obìnrin wọ́n á gbé sára ẹni tó ti jẹ́ ọkùnrin láti pilẹ̀ wọ́n máa ń ṣe débi pé wọ́n máa ń fa ọmú kúrò nígbàyà obìnrin so wọ́n máa ń fa abẹ́ kúrò ní ara wọn wọ́n á gbin irú abẹ́ tọkùnrin ọkùnrin náà rọ́bà kan wà tán ẹ̀sán mẹ́ta lọ síbẹ̀ yẹn náà so n tó sá ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni pé ẹni tó wá ṣe bẹ́ẹ̀ hmm. sọ́tọ́ káwọn máa ṣàdúà fún hmm. ṣé àdúà pé n tó ṣe dáa ni àbí báwo hmm. kí ni tó ṣẹlẹ̀ gan tẹ́ ń fi ṣàdúà fún nítorí pé lábẹ́ pé èèyàn ló náà ó lè jẹ́ kì í sọkùnrin kì í sobìnrin hmm. pẹ̀lú bó ti ṣe fẹ́ ṣera rẹ̀ hmm. nítorí pé ọkùnrin ni aslan hmm. ìdájọ́ ọkùnrin ń bẹ pẹ̀lú ẹ̀ obìnrin tó wá tún wá ṣera rẹ̀ níṣì tí wọ́n ti fá gbogbo ẹ̀dànù kúrò lára rẹ̀ tí wọ́n gbin oríṣi mi lára tó o ti kàkà sá kàkà sá báyìí wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ so nísìn èèyàn ní tẹ̀mí ń bẹ lára rẹ̀ nǹkan kan lè ṣe tó ṣe pé ó lè múni káàánú rẹ̀ Hmm. ká ṣàdúrà fún gẹ́gẹ́ bí èèyàn lọ́wọ́ hmm. kí ló ṣẹlẹ̀ sùn àbí wọ́n ṣàdúrà fún pé adúpẹ́ tó tiẹ̀ tí wàá sọ̀rọ̀ rẹ lórí sí mi yóò dáa fún ọ hmm. so ẹ ṣàlàyé rẹ àwọn ìdáhùn tí wọ́n bá béèrè ìdáhùn tí wọ́n bá béèrè lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ wọ́n láwọn rẹran lé àwọn ti gba receipt sọ wá ń bẹ lọ́dọ̀ ẹni táwọn ra lọ́dọ̀ rẹ̀ lọ́ bá kú sọ́dọ̀ rẹ̀ sáwọn gbà mí padà ní àbí báwo àràrà ò ẹ̀ nígbà mí padà nítorí pé tó bá yẹ pẹ́yìn lẹ finú fẹ́ dọ̀ sọ pé kẹ́ni tí ń tà ọba yín mu sọ́dọ̀ hmm. ẹ̀ ń bọ̀ wá mu lọ́dún kọ̀la àbí láàárọ̀ ọjọ́ ọdún hmm. sókè àná ò lè fẹ́ràn nǹkan ẹlẹ́mìí hmm. ó lè kú lọ́dọ̀ yín ó lè kú lọ́dọ̀ tiẹ̀ náà so tó bá ti ṣẹlẹ̀ àmín ìlànà tẹ́ ẹ fi sí lọ́dọ̀ yẹn ní ìfọkàntán ni àmín ọ̀rọ̀ ìrò bọ́ọ̀mìn bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ ẹni tá a bá fọkàntán lórí nǹkan kò ní í jẹ́ni tó ṣe pé yóò sanwó rẹ̀ tí nǹkan kan bá ṣe. Hmm. so àfi tá a bá rí gbọ́ pé òun ni òfun lóúnjẹ o látàrí àìfun lóúnjẹ ló fi kú o hmm. ẹran yẹn kẹnu bọ ráìsì tó gbé kalẹ̀ ló bá lù pa o òun ló máa ma gbóògùn èkúté kalẹ̀ ló pò mọ́ orí ko hmm. ilẹ̀ ẹran jẹ́ o tó bá jẹ́ pé òun ló bá lọ́wọ́ nínú tẹ́ran fi kú sọ á sọ pé ọ̀sán wò rẹ̀ ilé ìjẹun sí i ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé àkànṣe ètò pàtàkì tí mú wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà tí a ti mà gẹ́gẹ́ bí ìṣe tí a forúkọ rẹ̀ ní ẹkú ọdún yóò tún wáyé níjọ́ kejì léyà ti ọ̀tẹ̀ yìí jíra kàlẹ́ndà fourteen forty three ah inshàlá ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ó di ààfin ṣọ̀run ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní ọjà gbó ohun tí ọmọ jẹ́ ìgbéyẹ̀wò àti sísọ̀rọ̀ lé lórí òun náà ní ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ìṣẹ̀lẹ̀ Islam àti àwọn nǹkan mìíràn tó rọ̀ máa bákan náà ó ní abala ìbéèrè àti ìdáhùn yóò sì tún máa wáyé níbi tí a sì máa láǹfààní àti gba ìbọn láwa tí a bá gba ìbéèrè asheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tá a kò ní ìtàjẹ̀sílẹ̀ àti ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ṣẹ̀ríà islam àtàwọn nǹkan mi tọrọ ma bẹ́ẹ̀ náà ni abala ìbéèrè àti dáhùn àwọn náà ni wọ́n máa taari àwọn ìbéèrè sí wa lóríṣiríṣi ẹ jẹ́ kí tí wọ́n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a máa ṣe hudan wa bushra léyìí tí ó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde inshàlá ní alimadina center tó wà ní pápá abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ pẹ̀lú àkòrí ipò tí ó yẹ kí mùsùlùmí wà lásìkò fìtínà ipò tó yẹ kí mùsùlùmí wà lásìkò fìtínà ní pápá abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ ní alimadina center òun náà ni yóò ti máa wáyé a sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ láago mẹ́wàá àárọ̀ la gẹ́rẹ́gẹ́ ni o àwa tí a bá ń gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ yóò fi san alẹ́ sùn lórí láyé àti lọ́jọ́ àgbéǹdẹ̀lì kìyàmà ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam wa níta obìnrin tí àwọn ẹbí ọkọ rẹ̀ ti lé fóònù lé pẹ̀lú ọmọ ọmọ náà sì wà bí oṣù méje. níbo ọlọ́kùnrin tó wá dé báyìí. níbo lọ níbo lọ wá pé. níbo lọkọ wà níbo lọkọ wà ní tiẹ̀. ọmọ wà pẹ̀lú ìyá rẹ̀. àní níbo ni ọkọ wà sí ọkọ gangan níbo lọkọ wà. ọkọ wà lábùjá. ọkọ ò sí lé ìyàwó lọ wà nílé àbí. ee wọ́n lé e pé àwọn ò fẹ́ tán. Ṣé wọ́n wá bọ ọmọ sẹ́gbẹ̀ láti bí ọmọ oṣù méje? Ọmọ wa pé ọjọ́ mẹ́fà wọn wá fẹ́ gba ọmọ náà. Àdìgbò ọ̀rọ̀ wa sílẹ̀ ẹ̀dàkùn kí èrò fún ṣẹ̀rí àtọ̀ fún tí èèyàn fi ọmọ rẹ̀ kalé. Èrò fẹ́ bẹ̀rẹ̀ sá. Alhamdulillah, àkọ́kọ́ à ń bùkátà láti jẹ́ pé a gbọ́ ẹ̀sìn wáyé dáadáa torí àìjẹ́ bẹ́ẹ̀ a máa ṣẹ̀ sí àwọn òfin Allah. Ọkùnrin ló fẹ́yàwó kì í ṣàwọn mọ̀lẹ́bí ló fẹ́yàwó òfin ọlọ́run á sọ pé ẹni tó fẹ́yàwó òun ló ní ẹ̀tọ́ àti lè kọ ìyàwó rẹ̀ kì í ṣe pé mọ̀lẹ́bí ní máa báyàn kọ obìnrin nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama talaqu liman akhadha bis-saq àǹfààní àti lè kọ obìnrin ò sí fẹ́ni kankan àfi fẹ́ni tó ṣe pé obìnrin ìjánu rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ táwa nìjánu obìnrin ń bẹ lọ́wọ́ rẹ̀ tó yàtọ̀ sọ́kọ. Hmm. bóyá ọmọ yín ó lè fohùn ránṣẹ́ sí yín pé ẹbọ ń jíṣẹ́ kíkọ́ ọlẹ̀ fún ìyàwó òun. Hmm. so ìgbà náà la gbà pé ọkọ lọ́kọ̀ ọlẹ̀ ṣùgbọ́n ẹnu mọ̀lẹ́bí ló ti gbọ́. Hmm. àmọ́ gbẹ̀yìn lẹ́kàn finú fẹ́dọ̀ sọ pé ẹ fẹ́ mọ́ níyàwó fọ́mọ yín. so eléyìí bí ìgbà tí yẹn ń tanra rẹ̀ dànù ni o. nítorí pé ẹ lè bá fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lè bá kọ́. ẹ bá níyàn fẹ́yàwó fọ́mọ èdè tó fẹ̀ ni hmm. pé ẹran lọ fi níyàwó ni àmọ́ pẹ̀yìn lẹ fẹ́ ẹ̀yin kọ́ hmm. ẹ̀yin kọ́ ń lọ fẹ́ yàwó rẹ̀ fúnra rẹ̀ hmm. torí rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nìkẹ́ni léyàwó nítorí pé tẹ́ ẹ bá lẹ lé ìyàwó rẹ̀ náà ni ó máa jẹ́ lábẹ́ òfin ọlọ́run àyàfi tó ń bá tó sọ pé ń kọ́ lẹ̀ ọ̀pọ̀ àìmọye ni obìnrin ti fi sílẹ̀ ní ìsìn tí ò sí pẹ̀lú ọkọ rẹ̀ má látàrí mọ̀lẹ́bí dógungun mọ́mọbìnrin wípé àwọn ọ̀fẹ́ rí i àwọn ò lè gbà níyàwó fọ́mà tàwọn má kọ́ máa lọ tó a sì máa pé kò sẹ́ni tó pé mọ́kàndínlá ni gbogbo wa so ọmọ ọlọ́mọ tẹ́yìn fẹ́ dìjọ lẹ̀dí àpò pọ̀ lé lọ kó lé yín kọ́ má jẹ́ ìyàwó fọ́mà yín máa hùn bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin náà fìwé ránṣẹ́ ni hmm. nígbà tí sì rẹ̀ ọba dé ó lè jẹ́ dhl ní ọba dé hmm. ẹ̀yin náà kúkú bímọbìnrin hmm. so ńgbà táwọn ọmọ tìyín náà bá délé ọkọ kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn so ẹ sì mọ̀ pé gbàtà bá fi wín kà ẹ̀yin náà láà sán torí ẹ̀ ká bẹ̀rù Allah wọ́n ní wọ́n lé kúrò nílé tọmọtọmọ tó ń ti pé tóbìnrin là ń gbọ́ iyọ̀ àti gbọ́tagbọ́n kejì o hmm. àwọn oníkálukú ọkàn yọ máa já ewé sóbì tí ẹ ní o hmm. nígbà tí a bá tó gbọ́ tẹni kejì lẹ́yìn àtún rí pé kí là ń sọ kí ló ṣẹlẹ̀ sòtọ́ bá ké bó ṣe wí ló ṣẹlẹ̀ hmm. wọ́n lé ọkọ ńlé ọmọ wà lọ́mọ oṣù méje wọ́n à sì kí lọ́mọ jẹ bó lọ́mọ ó ti ṣe sẹ̀mí wọ́n lọ́ wá tọ́mọtọ́mọ ti pọ́dún mẹ́fà ọmọ wa pọ́dún mẹ́fà tán wọn á láwọn fẹ́ gbọ́ ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà á ẹ̀ lẹ́tọ̀ọ́ láti gbà lábẹ́ gbogbo òfin ẹ̀ hmm. lẹ́tọ̀ọ́ láti gbọ́ ọmọ báwọn. Hmm. nítorí pé àkàràmọ̀kọ̀mọ̀lá ká pé adìẹ là ń sìn hmm. adìẹ ti wá sánlé látìgbà tó ti wà lọ́mọjọ́ méje <laughs> adìẹ tó wá pọ̀ ọmọ oṣù méje nílé onílé títí ń jẹ títí mu lẹ́yìn adìẹ yìí nìyí aṣọ tí mo so máa ń yẹ ni ẹ wá fẹ́ hàn ẹ hàn wò tẹ́rin tí ó ṣẹlẹ̀ pé àbó lè ní ọ̀nà tó ń ti pé wọn náà lọ la di ẹrẹ o mm. àmọ́ ọ̀sán wò tọ́jú ẹ̀ mm. tó ká tó wá pọ́ mi èèyàn tó mm. lè jẹ́ bó ti ṣe jẹ́. ayọkùnrin ṣe ẹ ló kọ yín o. aleykum aleykum abdulaziz ló ń sọ̀rọ̀ láti uk. naam. abdulaziz ló ń sọ̀rọ̀ láti uk. naam láti uk ìbéèrè yìí. wà ó kì í wà mo kí àwọn olùmọ̀ wa kí aláàjò kan wọn ní wọn pẹ́ lórí dáadáa kí aláàtúbọ̀ máa ṣe dáadáa fún wọn. ẹ dákun mo ní ìbéèrè lórí ọ̀rọ̀ ẹran iléyà ni mo ti béèrè ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ àmọ́ mo ní ìdí àlàyé lórí rẹ̀. bí wọ́n bá wà níbi tó gbé ní wọ́n lè sẹ́ǹdì ara sí ọ̀kọ́ tó jẹ́ pé wọ́n pa ẹran fún ẹ láti nàìjíríà àlọ́ ìjọba yìí kẹwàá aláàkí ẹran wọlé kí láti nàìjíríà gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún aláàtún àtẹ̀ǹdẹ̀ sí àbáwò lè ẹ̀sìn ṣe ṣé ẹ̀yà sí lẹ́tọ̀ọ́ láti pa ẹran ẹ̀ àdìkí ọmọ pa torí pé ní ìlú ìjẹ ń bẹ̀ ìbéèrè yẹn jù dáhùn rẹ̀ gbẹ̀gbẹ́ àkọmọwọ́ àkọyọ. alhamdulillah òfin àṣẹ islam ó ń fẹ́ pé tá a bá pa ẹran léyà ká jẹ nínú rẹ̀ ká bóyàn jẹ nínú rẹ̀ ká fi ṣe sàrà nínú rẹ̀ ṣèlú wa wà ní àyè kan tó ṣe pé kò lè rọ̀ mí lọ́rùn láti pẹran léyà níbẹ̀ torí àwọn òfin àtọwọ́dá fúnlẹ̀ mání tó wà níbẹ̀ lórí páńgbẹ̀tọ̀ fẹ́ranko sòmọ́ àfọwọ́ ránṣẹ́ sórílẹ̀-èdè bòmíì láti UK mo fi ránṣẹ́ sí Nàìjíríà mo ní kí wọ́n bá mi pa ẹran léyà yẹn so mo sì fẹ́ jẹ nínú ẹran léyà mi báwo la ti wá fẹ́ ṣe èmi sì wà ní UK mi ò tí ì fẹ́ lọlé hmm. ìjọba ò sì gbà kọ́lá kó ṣe DHL kápẹ́ wọ́n ṣe ara yẹn wọ́n dín níwọ̀nba bí èkìrí méjì mẹ́ta wọ́n fi ránṣẹ́ sí yàn ní UK ìjọba ó tu wọ̀ báwọn ọgbà kẹran wọlé hmm. so bó láti wá fẹ́ ṣe tí n bá ní láǹfààní àti nínú ẹran léyà mi ṣé kí n sì tún pa hmm. bẹ́ẹ̀ ni ẹ pa torí jíjẹ nínú rẹ̀ yẹn kì í sọ̀ràn yẹn hmm. so kẹ́ jẹ nínú rẹ̀ dáa kẹ́ bùn yẹn jẹ nínú rẹ̀ dáa kẹ́ fi ṣe sàrà nínú rẹ̀ dáa bídẹ́lì tí wọ́n bá ní gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ dájẹ́ hmm. oògùn yẹn jẹ́ òfin ṣe sára kò tún sẹ́sẹ̀ nínú rẹ̀ náà bí ìbá ṣe pákàn pé ọ láhùn <laughs> tòun wá sì wọ ọfẹ́ bun èèyàn ní gbogbo ẹ̀ àwọn oníjẹ́ńbẹ̀ ní ọ̀hún sánú ara rẹ̀ ni hmm. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. so tẹ bá rí pẹ́yìn fẹ́ jẹ nínú rẹ̀ àkọ́kọ́ wọ́n ti bá yín pa ló kọ pé ẹran lé àti ni ẹ gbà ládà rẹ̀ ládà yẹn jà púpọ̀ so tẹ bá fẹ́ láǹfààní àti fẹnu kàn bẹ́ẹ̀ kò sí wàhálà tí wọ́n bá bá yín kó sínú freezer tí ẹran tí iná sì wà lára freezer yẹn twenty four seven inshallah gbogbo ìgbà tẹ́ bá wá sílé ẹ láǹfààní àti ríru ẹran yẹn so tí ó bá wá sí ni mushkila so eh, wọ́n máa ń preserve ẹran náà lọ́nà kí wọ́n máa sà hmm. wọ́n lè dín wọ́n máa wá sà hmm. tí ó di kòǹdé hmm. so eh, ní mẹ́kà láyé john tí wọ́n bá pẹran léyà tí wọ́n máa ń gé ẹran yẹn tẹ́rẹ́tẹ́rẹ́ bí okùn wọ́n máa wá sà wọ́n máa sa sóòrùn wọ́n máa jẹ nínú rẹ̀ títí ọdún tí ń bọ̀ tí ó sì sin tí ó sè eléyìí jẹ bó ṣe jẹ tẹ bá fẹ́ láǹfààní àti jẹ ń bẹ ọ̀nà tí wọ́n máa gbà sọ ẹran tí èéfì bàjẹ́ hmm. tí wọ́n bá bá yín sọ inṣàlá ẹ wà bàbẹ̀ bàjẹ́. ẹ lórúkọ yín o. hello wàásù kúrò wà. ẹ lórúkọ yín o. Assalamu alaikum kila. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Afọ́ Abdullahi wà ní Lẹ́sọ̀rọ̀ láti kú yẹ. Ìbéèrè yín. Náà, mo ní ìyàwó tó yàn fẹ́ tí tí mo nìkan tó gbé tó bá ti délé wọn àwọn mọ̀lẹ́bí kan ní ọ̀dọ̀ sí wọn sì fẹ́ rí kí wá ní kí ó lè ṣe wọn ní kẹ ìgbà mi ní títí ìjọba máa. alhamdulilayi àkọ́kọ́ gbogbo ọ̀nà tá a gbà wà lẹ́jẹ̀nà hmm. ni ló kún fún ẹntì ẹ̀mí ọ̀fẹ́ hmm. tààrà ọ̀fẹ́ tí ó sì jẹ́ nǹkan tó kó áápọn àti ìwọ̀sí sínú. Hmm. yàtọ̀ sọ́nà tá ń bá wọná gbogbo ń tó wu ẹ̀mí tó dùn mẹ́mìí tí máa jọni lójú tí wu ni lọ́wọ́ à ń bẹ̀. Hmm. so bàbá tí la fẹ́ ṣẹ̀sìn Allah kò ní rọrùn nítorí àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọ̀tá ẹ̀sìn Allah làwọn. torí ẹ̀ ìyàwó rẹ ti ń bojú yẹn nígbà tó bá jẹ́ pé òun mọ̀ pé òfin Ọlọ́run lòun tẹ̀lé kó tẹ̀síwájú. Hmm ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ Allahu ni ó ti gbà. àwọn tí ń gbanu àwọn ẹni tí wọ́n ń fẹnu já géètì lórí ọ̀rọ̀ rẹ̀ wọn ò lẹ́nìkan kan tí ó ṣe tí wọ́n ò ṣe bí ìbá sórí ara wọn. ẹ mọ̀ kórìsì méjì làwọn èèyàn àwọn kan ń ṣe àṣewà lè àwọn kan ń ṣe àṣewà jahanna wọn náà mú tiẹ̀. Hmm jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa fàṣìkò yìí tó wá létí pé wá síta gbangba kí a máa ṣe hudan wa bushra tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kan yóò tún wáyé lọ́la o inshallah ní alimọ̀dínà center tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbọ̀nsọ̀ òní yóò sì wáyé ní aago mọ́kànlá ní aago mẹ́wàá àárọ̀ ẹnu mi o ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ó wáyé ní alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbọ̀nsọ̀ inshallah àkòrí tí ó sì máa òun náà ni ipò tó yẹ kí mùsùlùmí ó wà lásìkò fìtínà àṣeyìk dr sharifdin gbadebo ọrọ̀ ọjà aláṣẹ àti ọgbà islam medina center ní kọ́kọ́ ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ bákan náà àkànṣe ètò tí a ní ẹ̀kú ọdún yóò wáyé ní ọjọ́ kejì ọdún léyà fourteen forty three ah ìjírọ̀ kàlẹ́dà tó jẹ́ ọjọ́ sátọ̀ tí ó máa jẹ́ inshàlá ní ọjọ́ sátọ̀dé ọ̀sẹ̀ tí ó ń bọ̀ inshàlá tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ ìbéèrè àti yóò wà ní sẹpẹ́ bákan náà wọ́n máa bá a sọ̀rọ̀ lórí ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ṣẹ̀ríà Islam àti àwọn nǹkan míì tó rọ̀ mọ́ inshallah kọ́lọ́n kó sọ àjùgbà náà lọ títí ẹjọ́ mẹ́jọ táwọn pàdé nímú kí ní kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbà ìjẹ́nà inshallah wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ládùlù latifu khabiru halim. ẹgbọ́ bí ó ṣe ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ pọ́rọ̀ fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù.